Yoruba Unit 42 Basic Dialogue Dialogue for Learning. Aṣọ yín. Aṣọ yín. Èló. Èló. Èló laṣọ yín. Èló laṣọ yín. Ní. Ní. Márùn-ún ni. ne márùn-ún ni sílè márùn-ún ni sílè márùn-ún ni mẹ́rin mẹ́rin ńkọ́ ńkọ́ mẹ́rin ńkọ́ mẹ́rin ńkọ́ sílè mẹ́rin ńkọ́ sílè mẹ́rin ńkọ́ gbà gbà kò gbà kò gbà rárá kò gbà rárá kò gbà fún fún mi mi fún mi fún mi ẹ tà á fún mi ẹ tà á fún mi owó owó wá wá mowó wá mowó wá sẹ́ńgì sẹ́ńgì. Mìíní mìíní mìínísẹ́ǹgì mìínísẹ́ǹgì fún mi ní sẹ́ǹgì fún mi ní sẹ́ǹgì ẹ fún mi ní sẹ́ǹgì ẹ fún mi ní sẹ́ǹgì èló lóni lóni èló lo ní èló lo ní mẹ́wàá mẹ́wàá mẹ́wàá ni mẹ́wàá ni sílè mẹ́wàá ni sílè mẹ́wàá ni. Sílè mẹ́wàá ni rẹ rẹ nìyí nìyí rẹ nìyí rẹ nìyí ṣẹ́ńjì rẹ nìyí ṣẹ́ńjì rẹ nìyí.